lóṣù mẹ́ta tó wọ́n kò kókó mẹ́ta lọ́gà rẹ̀ lọ́wọ́ àti méjì dàpọ̀ lọ́wọ́ àti kẹ̀kẹ́ fún ọ̀gá rẹ̀ àwọn ìpè bẹ́ẹ̀. àwọn ìpè bẹ́ẹ̀ tí wọ́n. lọ́ba mi kọ́ dàbí ẹni ìpè bẹ́ẹ̀. ọwọ́ màláìka ní àwọn ilẹ̀ ìgbà. màláìka ń sọ̀ kalẹ̀ sílẹ̀ nígbà náà. adéjú wípé yóò gbọ́nù. yóò gbọ́nù. tó bá ti wá gbọ́ yóò jíṣẹ́ bọ́lọ̀. tó bá ti gbọ́ yóò jíṣẹ́ bọ́lọ̀. ọlọ́run ti gbọ́ kó tó jíṣẹ́. ọlọ́run ti gbọ́ kó tó jíṣẹ́. wọ́n gbọ́dọ̀ ti tètò ayé nù. gbọ́dọ̀ hmm, ti tètò ayé nù. Ah, eh, nítorí ìdérè yìí وعلى هذا اللهم أنت الله الحي القيوم وعلى الله تعالى في الملائكة التي تجي àwọn tàbí ẹ lọ. Ó ti sọ wọ́n tàbí ẹ lọ. Àbíwọ̀ ọ̀gbà bẹ́ẹ̀ ti fi náà. Àgbà ó. Màláìkà kan ní ẹlábùkọ́ ní ẹni ọmọ Mọ́sàlùmọ́ àbúkọ́. Báwo Bó wá láìmọye màláìkà? Bí àná bí wa àdé sọ̀rọ̀ àti òṣèlú. Ọmọ ọmọ àdé sọ̀rọ̀ àti wọ́n máa ń pé irú àyè báyìí. tọ́sọ tí wọ́n máa ń pé irú àyè báyìí. báwo ló ti wá fẹ́ sí ìfẹ́ ìjọba tọrọ àdúrà. bó o lọ fẹ́ sí ìkòtúbà tọrọ àdúrà nírú àyè yìí. ọlọ́run máa ń dábọ̀. الحج القيوم هذا اليوم بالجلال والإكرام أنت ربنا لا رب لنا سواك أن تصلح رؤوسا أن تصلح رؤساءنا في بلادنا وتأخذ بنواصيهم جميعا إلى إسلام البلاد وخدمة العباد اللهم حبب إلى قلوبهم حب الخير وأرض إليهم كل سوء وأبغض إليهم كل شر اللهم احفظ بلادنا من الحروب ودمرها الفتن بقوة لا يعجز يا جبار وسائر بلاد المسلمين آمين اللهم أعط كل من حضر هذا المجلس سبله وأبلم بأعطائك يا كريم يا يا كريم يا وهاب اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم علمنا التأويل اللهم علمنا التأويل اللهم علمنا التأويل يا عليم يا قدير قدير آمين اللهم أعط كل من حضر هذا المجلس آمين اللهم أكرمهم بعطائك آمين يا كريم يا وهاب آمين اللهم فقهنا في الدين آمين اللهم فقهنا في الدين آمين اللهم فقهنا في الدين آمين اللهم علمنا التأويل آمين اللهم علمنا التأويل آمين اللهم علمنا التأويل آمين يا عليم يا خبير اللهم رب جبرائيل وميكائيل والأرضين آمين السماوات والأرض آمين عالم الغيب والشهادة آمين أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين اهدنا بما اختلف فيه من الحق بإذنك آمين إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين, آمين.

ibi tí àwọn wà àdúrà àwọn gbà ń bẹ́ẹ̀. àdúrà ó gbà ń bẹ́ẹ̀. olórí ìlú wọn ni wọ́n ṣàdúrà. olórí ìlú wọn ni wọ́n ṣàdúrà fún. tí wọ́n bá fura. tí wọ́n bá fura. ìlú bí wọ́n dàgbẹ́ ni pé ibi tí a wà yìí ti di àgbà yìí á. Ilé ẹjọ́ ti máa tọrọ owó mọ́ ẹ. Yóò fi máa tọrọ owó fúnra rẹ̀. Yọ̀wá yóò tẹ́tẹ̀ àdúrà rẹ̀ lọ́mẹ́ lórí ìlú. Lókùn pé ṣàdúrà bá ti gbà lórí olórí ìlú nìyí. sáádà àwọn ọjà náà lórí olórí ìlú ó jẹ ìlú mú. gbogbo àdúrà tá a ṣe ìrẹ́ kéwú ni ẹni tí ọ̀bá mọ̀ tó máa rẹ̀ àròjù àdúrà lórí àwọn olórí wa ní ti dáadáa. àròjù àdúrà lórí àwọn olórí wa ti dáadáa ní ohun. àwọn aláṣẹ wa a ṣe àdúrà ní kíkankíkan ní mẹ́sàn mẹ́wàá lójúkúlù wa kọ́ wa tún wọn ṣe. àdúrà kan ní kíkan ní mẹ́sàn mẹ́wàá kọ́ bá tún wọn ṣe bákan náà ó sì má fi ogun kó wa ní nàìjíríà. ó sì má fi ogun kó wa ní nàìjíríà. ìlú ìta ń sọ yìí ọmọ kékeré ò lè mọ̀ tó mọ̀ ẹ́. òṣèlú ọmọdé. ọmọdé lè mi náà ṣùgbọ́n ọmọ kékeré tó kéré tó ní ò lè mọ̀ tó mọ̀ ẹ́. Mm, ọmọ kékeré tó kéré tó kéré sí kò lè mọ̀ rẹ̀. lọ́wọ́ kan kò ní nàìjíríà. Mm, Lọ́kà pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún Ahmed Bọ́lá ní sọ méjì lókè lọ́dún pẹ̀lú ẹ̀fọ́ tó bàjẹ́ fún gáàrí. ọmọ mẹ́mẹ́. ó mọ mẹ́mẹ́ ó tó bà ó tó bà fóun fóun ìyàrá ya bàjẹ́ bàjẹ́. ìyàrá ya bàjẹ́ bàjẹ́. yóò ti bá wọn. yóò ti bá wọn. ìwúlẹ̀ ẹ̀mọ̀ ni ẹ̀rù ìsìlámù lọ́kọ́ wa bẹ́ẹ̀ o. ìsìlámù lọ́kọ́ wa bá wọn. bàbá wa rí wa táǹtà tó àpò lórí ìlú. bàbá rí Ilé Àwọn àfọwọ̀ ọ̀dọ́ ní kọ́ńtàkì lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n mo ń sin lọ lára wọn. Àwọn àfọwọ̀ ń sin lọ lára wọn ni. Àwọn akẹ́kọ̀ọ́ wà jẹ́ pípé ọ̀nà tí àmọ́ ti lọ́hùn tí àti má tètè rọ́nà tó kìkì lọ ó ní dáhùn ìrànlọ́pọ̀ ń

wọ́n ti dé ń jẹ wọ́n ti wá àbúláì wọ́n ti dé ń jẹ èèyàn mélòó ló ti lásìkò yẹn. èèyàn mélòó ló ti lásìkò yẹn tó kírun. ọwọ́ ìpè àdúrà tí ó fi tè báńkì. àdúrà tí wọ́n tètè báńkì ẹ. bẹ́ẹ̀ náà ni irú ìta àti òun. bẹ́ẹ̀ náà ni irú ìta àti yẹn. wọ́n yóò fi bá mi àdúrà fún wọn yẹn àdúrà ó ti gbà. ó ti gbà. ó ti gbà. ọlọ́wọ́ àtúnwọ̀n Àmín. Lọ́ba fún ọjọ́. Àmín. Lọ́ba fún ọjọ́. Àmín. Lọ́ba fún ọjọ́. Àmín kó wá o ìwà ọlọ́kàbá lẹ́nu wá o àti gbogbo orí ìjà wa mùsùlùmí lápapọ̀. àwọn àtọ́lọ́ fún gbogbo àwọn adáwa ní ilé ìrìn náà bá kan náà ìdíkà gbogbo dání nínú àwọn àníyàn kàbìtì kàbìtì ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ ọlọ́ba àbúkátà rẹ̀ yìí إن تفسير هذا العام قد وقع على صورة عظيمة وين تفسير وجن تفسير وجن آه، أبا أبا كارفا أبا أبا سورة لا سورة سورة لا كان سورة القرآن الكريم هنا سورة القرآن الكريم هنا سورة القرآن الكريم وذلك بعد أن أخذنا دولة وصولة في تفسير سورة نوح لين بعد في جنودي أبو nínú bàbá ní jẹ́wọ́lá jẹ́lọ sáwọ́lá jẹ́bọ̀ lẹ́yìn bàtà ní jẹ́lọ jẹ́bọ̀ nípa sóra kan tá a jẹ́lọ jẹ́bọ̀ ń bẹ̀ tá a màfi sóra tó náà àríṣọ́lá tó sábà máa bẹ̀rẹ̀ lẹ́yìn ìkàmìlẹ̀ lẹ́yìn. èyí tí ọgbà wà ní ìdókò ọdún méjì bàbò. ọdún méjì náà kò sábà máa ọmọ ya rẹ̀ náà ti sáájú ẹ̀jẹ̀ lẹ̀ ó lè lè bọ́ ọmọ náà lọ́jọ́ fún ànábì àgbà àwọn náà ní sọ́ọ̀bù yóò sùn parí sọ́ra tó. sọ́ọ̀bù yóò sùn fún tiẹ̀ nígbà tí a ti tẹ̀síru rẹ̀ ọ̀rọ̀ àti ọgbọ́gbọ́ àti ọdún mẹ́rin gbáko. ọdún mẹ́rin gbáko lòun ونحن نستأنف تفسير هذه السورة المباركة. باي باي ليو أما ìtumọ̀ sóra alábàáríkà yìí tí a pín ilá fi sọ ìtọ́jú ìdáhùn àti àwọn àgbọ̀ nìkan. ọ̀rọ̀ àwọn ọmọ àyè tí wọ́n lánàá ìtumọ̀ rẹ̀ tẹ̀sí ìhà ìhà bẹ̀rẹ̀ àmì. ó ní olúwa lè ràn án lọ́wọ́ kárí parí káàwẹ̀ ọdún ìlú tẹnubọ odò. ní mímọ́

Súra tí a máa ṣe ṣàfihàn ní ọdún ìlú náà ni Súra بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم سورة الحجرة سورة الحجرة أولا جاء أولا جاء وأن يرى لنا كل ọ̀rọ̀ ńlá ó sì gbọdọ̀ wo lẹ́nu náà ni. ẹni ní àṣà ti ti olùrọ̀ àtijọ́ rẹ̀ ẹ̀rú wo ní ẹjẹ́ máa jọ ọ̀rọ̀ wọn kan. àbáwo wá ló kọ́ náà fi ń wù ú. lárúkọ àmọ́ máa ń gbà mí. lára orúkọ àmọ́ dáhùn máa. láì sí òǹtọ̀ òun. láì sí òǹtọ̀ òun. láì sí òǹtọ̀ òun. lárúkọ àmọ́ fura yìí. ó dá ọ̀rẹ́ mi kan bẹ̀. ó ní àwọn ti tẹ́yìn ti pé lára aráyé tó gbé yẹn kan bá kọ àwọn ọmọ rẹ̀ ti fi. lára aráyé dé ìyàwó ti máa dẹ́ni yẹn máa. ọ̀rọ̀ ò gbọ́dé. ìyá ń tọ́jú àwọn èèyàn. Hmm. ọkọ̀ ọ̀rọ̀ báyìí ni wọ́n sọ pé ìyẹn gíga lẹ́nu yìí. lára àkọọ́lẹ̀ rẹ̀ wọ́n mọ̀ bó kúrò ní. ìyẹn gíga ní àbókù ní àbósára. ẹni tí a lè sọ nù yẹn òògùn òní sọ tó lówó ni àbí ìròyìn àkàtì ìyá rẹ̀ ọlọ́pùtà ní ìlú ìkọ́ọ̀fà àwọn àlùmọ́ máríkà a máa fi ìdájọ́ ní ilé ẹjọ́ nígbà tí wọ́n ń bẹ láyé wọn a máa lọ wọ́n ìjọ́nà fúlẹ̀bùn ilé ìwọ́ wa. ìwọ́ wá sí ẹ. bá a wò wọ́n. lágbájá ẹ̀ olóòótọ́ ọ̀kan ni mm-hmm. wọ́n bá ti wádìí wádìí wádìí ẹ̀ bá lóòótọ́ mm-hmm. àwọn ni wọ́n máa mẹ́kẹ̀ ẹ̀ ìlú àfáà ìlú ayé òun àmọ́ bí dájúyàn ní ilé ìfúta ní ilé amúdá ní ilé ìfà ilé Cameroon ní ilé ìfúta níbi tí ọlọ́run tí àwọn èèyàn dé mọ́tò ló pe jẹ́ aláǹsọ yẹn mọ́tò pe tí ò fẹ́ ju mọ́tò bàbá wọn ò fún wọn lẹ́kùn ẹ̀ lẹ́jọ́ ọmọ ògùn bá wọn. ọ̀pọ̀lọpọ̀ wọn fún ọ̀fẹ́ kò fún ná kí ló fi kún jẹ. akasọ. ṣé mo wí. èyí ṣe láti èyí tó fún lọ́sìmẹ́ǹtì òní ìtọ́jú wọn dá irú lọ ti dá wáyé.